ọ̀pọ̀lọpọ̀ ọdún lẹ́yìn ìran noah ọkùnrin kan wà tí orúkọ rẹ̀ ń jẹ́ abraham àti sarah ìyàwó rẹ̀ wọn ò sì bímọ nígbà tí abraham di ọmọ ọdún márùndínlọ́gọ́rin olúwa fi ara wọn abraham ó sì hó fún un pé jáde kúrò nínú ilẹ̀ rẹ̀ kó o sì lọ sí ibi tí èmi ò fi hàn èmi ò bùkún fún ọ èmi ò sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá abraham sì ṣe gẹ́gẹ́ bí olúwa ti wí fún un ó jáde kúrò nínú ilẹ̀ náà òun àti ìyàwó rẹ̀ àti ohun gbogbo tó ní lọ sí ibi tí ọlọ́run fi hàn nígbà tó dé ibi tí ọlọ́run fi hàn olúwa wí fún un pé abraham ìwọ àti irú ọmọ rẹ ni èmi ò fi ilẹ̀ yìí fún abraham sì tẹ́ pẹpẹ níbẹ̀ ó sì sin ọlọ́run lẹ́yìn ọdún díẹ̀ olúwa ti yọ sí abraham ó wí fún un pé abraham èmi ó bùkún fún ọ àti nípasẹ̀ rẹ̀ ní gbogbo orílẹ̀-èdè àgbáyé yóò di alábùkún fún abraham sì dá ọlọ́run lóhùn wípé àǹfààní kí ni èyí jẹ́ fún mi nígbà tí èmi ò lọ́mọ ṣé ẹrú ilé mi òun ni ó jẹ ogún mi ni olúwa sì dá lóhùn pé kì í ṣe ẹrú ilé rẹ òun ni ó jẹ ogún rẹ bí kò sí ọmọ tí a ó bí fún ọ láti ara rẹ olúwa sì mú ábúráhámù jáde ó ní kó gbójú wọkè kó wo bí ìràwọ̀ ṣe pọ̀ tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni irú ọmọ rẹ yóò ṣe rí òun ó sì bùkún irú ọmọ rẹ ábúráhámù sì gba ọlọ́run gbọ́ ọlọ́run sì mú ìlérí rẹ̀ ṣẹ ìyàwó rẹ̀ lóyún ó sì bí ọmọ ọkùnrin ábúráhámù sì jẹ́ ọmọ ọgọ́rùn-ún ọdún nígbà tí ìyàwó rẹ̀ bí ọmọ náà ó sì pe orúkọ rẹ̀ ní ísáàkì